ikú kárànṣẹ́ bàlábẹ́ odò òkú ẹ̀ tó lò wẹ́ o ìtàn Yorùbá. ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìta ní òròyìn gbogbo wọn olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ẹ́gbà olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn wọn kò ta o. orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ tó mú ẹ o ìtàn Yorùbá.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 ọlọ́run ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore bákan náà mo sì dúpẹ́ àwọn fún gbogbo àyàn látìlẹyìn mi káàkiri tìbútòrò ilẹ̀ yorùbá ẹ̀tí gbogbo ẹ̀yìn orí adé nílẹ̀ yorùbá pátápátá ẹ̀yin gangan ni ìtàn yorùbá o ẹ̀yin ni Laji Abbas ẹ̀yin ni olùkọ́ àgbà ẹ̀yin ni ẹ̀ ń dá sọ̀rọ̀ wa tá a tá a fi ń rí ìtàn náà tá a fi ń rí sọ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 ẹ̀wárí abala ẹlẹ́ẹ̀kejì náà wà ní abala ìwádìí ìjìnlẹ̀ tó ṣe pé ìtàn tí kìí ṣe àlọ́ tó kún fún sẹ́ ìwádìí tá a sì gbọ̀n òun ni a máa ń sọ ní ní ibẹ̀. ọmọ méjì kan mò ń wè ọmọ méjì ọmọ wọlé bọ̀ kàtà kánkànkán kàtà ọmọ méjì àná èmi àti ọlá kójú òpó kó tó ṣe bí ó ṣe ṣe ní àná ẹ mo tọrọ gáfárà o mo tọrọ gáfárà lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá kárí ayé a rí pé ní àná nígbà tí a bẹ̀rẹ̀ ètò ojú òpó ó ṣe bó ṣe ní òun ó ṣe ní àná ìdí náà tó ṣe yí pé àfi lè bá ètò lọ àfi lè bá ètò lọ bá a ṣe máa ń sọ ojúṣe gbogbo wa náà ni kò yọ èmi kò yọ ẹ̀yin kò yọ ẹnìkan kan wálẹ̀ pé bó ni ìtàn Yorùbá bó ni yóò ṣe ní ìdàgbàsókè pé akùdé òfin ní bá inú bójú òpó ṣe rí ní àná ni torí àwọn nǹkan tá à ń lò mo rò pé méjì inú rẹ̀ náà ló ti dẹnu kọlẹ̀ bó ṣe gbà làṣẹ ọ̀rá ń ṣe é àmọ́ torí ìyọ̀n lẹ́sọ pé a sọ pé a ní fi ṣe ètò hmm. ọmọ méjì bàbá kó tó di pé àbọ̀ sí abala àmọ̀dájú òjè kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù ìtàtà ń gbọ́ lọ́wọ́ yìí òjè ọmọ mi akúrẹ́dé kọ̀ ọ̀ká rẹ̀ ọ̀yá máa bọ̀ máa bọ̀ èyí wò pé kí làwọn bàbá ń ṣe jẹ́ kájọ́wọ́ àwọn ẹni bí ẹni o àwọn tó sọ pé àwọn ni wọ́n ṣe agbátẹrù ìtàn tá a pè dé ta ni yorùbá ilẹ̀ yorùbá tá à ń bá bọ̀ ẹni àkọ́kọ́ tàti ẹ̀kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni àdúpẹ́ ò lọ́wọ́ mọ́gàjí ọláwálé ọlálérè àpàdé ẹlẹ́sìn ní kọ̀bọ̀mọjẹ́ ní ilẹ̀ ìbàdàn ìlú amẹ́ríkà ní bàbá wà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ máyọ̀wá ní orílẹ̀-èdè Italy ìgbàgbé Adéọlá Adéyẹmí ní orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Dádì ọmọ ṣe é bí o ní Paris ní France lọ́hùn ìyìn sì gbàgbé Rahman Fọlọ́runṣọ́ o ní orílẹ̀-èdè Amẹ́ríkà fún àtìlẹ́yìn gbogbogbà àti Bọ́lájí Ẹ̀ẹ́gúnjọbí àtìlẹ́yìn gbogbogbà wọn ní Amẹ́ríkà Olúmídé Akínlóye Australia ni àwọn wà ìwádìí kí gbogbo ẹ̀ kí mọ̀dúpẹ́ lọ́wọ́ bàbá mi Dọ̀tun Fámákì wá ní orílẹ̀-èdè India bákan náà ni Túndé ọmọ òrun ajẹlẹ̀ ní orílẹ̀-èdè UK lọ́ọ̀ni United Kingdom kọ́ ni ni ọ wà mo dúpẹ́ mo dúpẹ́ ní ọwọ́ rẹ̀ náà mo sì ń retí àdéhùn rẹ lónìí o Túndé ọmọ ọ̀run ajẹlẹ̀ mo dúpẹ́ o àwọn tó ṣe pé àwọn ni wọ́n ń ṣe agbátẹrù ètò ìtàn Yorùbá nù tẹ̀ fi ń rí wàá gbọ́ kedere kọjú àwa náà lẹ̀ bí mo ṣe máa ń sọ o àwa náà jẹ́ ká darapọ̀ mọ́ àwọn tí wọ́n máa ṣe àtìlẹyìn fún ètò ìtàn yorùbá torí pé ogún gbogbo ọmọ yorùbá ni o báwo láti ṣe ṣe tí ojú òfin ní ti ìran yorùbá tí àṣà wa tí ò sì fi ní di ohun ìwọ̀kùn ọwọ́ gbogbo wa ọwọ́ gbogbo wa pátápátá iná ẹ̀ ni iná ẹ̀ ni ọ wà ènìyàn wà láti máa ń dúpẹ́ lọ́wọ́ wọn àwa ta ẹsẹ̀ ń wò wá àtàwọn ta ti ń wò wá tẹ́lẹ̀ ẹ jẹ́ ká máa bá wa ṣíà rẹ̀ ẹ jẹ́ ká máa fi ṣọwọ́ sí àwọn èèyàn jẹ́ ká máa fi ṣọwọ́ kó bà lè jẹ́ káwọn èèyàn bà lè gbádùn ètò tòní dáadáa ju ti tẹ́lẹ̀ lọ ẹ ká máa fi ṣọwọ́ sí àwọn èèyàn wa káàkiri àgbáláyé. ọmọ méjì eh, torí kankan kan ní abala àmọ̀dájú èmi ló ń rí mú bọ̀ ọ̀rọ̀ kan ló mọ̀ sí bí ọ̀rọ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò kan tán rí ẹ̀gbọ́n wa sọ fábùrò rẹ̀ pé ìwọ náà tó jẹ́ pé àtirán mu gángan kò fẹ̀yìn kan ná <laughs> gángan tẹ̀mí sì mọ ìlú lèmi mọ̀ tán pé gángan ṣé bóyá àyàn wa ni wọ́n náà jẹun pé bóyá ó ń rẹ̀ ni kò wá yé mi pé bóòlù ọ̀rọ̀ kí lé tó pé bóòlù ọ̀rọ̀ ń ṣe jẹyọ bàbá. Hmm, ọ̀kàrẹ̀ ọmọ méjì ẹ̀gbọ́n rẹ̀ ní bàbúrò wípé àtirán mu hmm, gángan kò fẹ̀yìn. a ẹ̀gbọ́n ń ṣèrè gúnnù. ó ń ṣèrè gún lórí àbúrò rẹ̀ kọ́. àti rán mú hmm. gángan kò sẹ̀yìn kánná ó ń ṣèrè gúnnù lórí àbúrò rẹ̀. ó sì wá tí o bá sọ pé Yorùbá náà máa ní pé ọ̀rọ̀ ló kó mo kó ló bá mo kó mo rò wá tí ọ̀bá nídìí obìnrin yìí jẹ́ kúmólú yóò ní nǹkan kan tó ṣẹlẹ̀ sórí ìlú ní gángan ara àwọn ìyá ń bẹ ara àwọn ẹ̀yà ìyá ìlú ní dúdú rẹ̀ ó lè lu àlùjó púpọ̀ a sì máa dún létí rírán imú rẹ̀ tó ṣe pé tá a bá ń lù ú òun èyí dún dáadáa bíi ti ìyá àlù pé iye tó fà á tó fi rí bẹ́ẹ̀ èyí kánná nígbà tá à ń ṣe pé ẹyì tó fẹ́ gbà lóde òun èyí kánná ọwọ́ ni. ntí ẹ̀gbọ́n wa sọ ni wípé ntàbúrò òun dì lónìí ni kò òun. mo rò pọ̀ ń gbọ́ mi yé wípé òun lòun jẹ́ ó débi tó dé o wípé jíjẹ́ èèyàn rẹ o o ìlú màkà ni o àbí wọ́n lórílẹ̀‐èdè ni o. ẹ̀gbọ́n rẹ̀ hmm. ìyẹn sọ pé àtẹnámú gángan ọ̀sẹ̀ yìí kánná jẹ́ hmm. sáré kàn sí jádẹ́ka ìpolówó ọjà wa kó tó di pé a wá bọ́ sínú ìtàn ní tààràtààrà ẹ farabalẹ̀ o ìtàn ńlá ẹn tí ó bá ti mọ́ wa ẹ pè é ẹ sí ẹ̀ fáwọn èèyàn ẹ sọ fáwọn olólùfẹ́ yín torí pé kò ṣe má gbọ́ ìtàn ńlá bẹ̀rẹ̀. olówó yọ bí ọjọ́ aṣọ tó dára ṣóun ní yàrá àpẹẹrẹ lóníkẹ́ máa ń bọ̀ fóríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ bá ṣe fẹ́ sí. bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó lòun wò sára lọ́jọ́ ayẹyẹ kí ni fi ń ṣèyàn ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú ojúlówó àpé tí aláṣọ àdìrẹ ni kẹ́ẹ̀tọ̀ lọ níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ dì aṣọ àdìrẹ jẹ́ alákẹ̀tẹ̀ alálẹ̀ alábẹ́rẹ́ aṣọ àdìrẹ olókùn òṣogbo náà ò gbẹ́yìn àdìrẹ tá a ṣe sí àǹkárá tá à ń pè ní kampala tó fi mọ́ àdìrẹ mali àti gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà àtàgbà àtọmọdé batik ẹ̀sìnkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba jẹ́rìkò ní wúwà shop twenty one jericho mall jericho ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí zero eight zero five six one two seven zero three nine àpè tí aládìrẹ ìbàdàn dùn. gbangba jericho mall nílùú ìbàdàn ni àpè tí aládìrẹ wà o ẹ̀ẹ́dá bá kàn sí wọn níbẹ̀ oríṣiríṣi àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ lẹ́ẹ̀bà ńbẹ̀ ẹ lè pè wọ́n sórí òǹkẹ́rọ wọn plus two three four x zero five six one two seven zero three nine ìlú ìbàdàn ni àpètì aládìrẹ wà ní gbangba jericho mall ní ìbàdàn àwọn aṣọ ọ̀bí àdìrẹ tiwantiwa ni o kì í ṣe kàmpálà o tiwantiwa a torí ẹni àbá débẹ̀ ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ. bákan náà jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìwà tó ti darapọ̀ mọ́ wa lójú òpó àkọ́kọ́ adébáyọ̀ olúwa mi wọ́n ọlá wọ́n ti darapọ̀ mọ́ adéwálé báṣà adédòkun wọ́n ti darapọ̀ mọ́ akeem adébáyọ̀ adres adétúnjì ọlọ́fà bákan náà ni king dikoku wọ́n ti darapọ̀ mọ́ wa táyọ̀ adépọ̀jù wọ́n ti darapọ̀ mọ́ wa elin ìrìnọlá àwọn náà ti darapọ̀ mọ́ a ah, mo kí ọ bàbá mi o aṣojú aláàfin ní washington ààrẹ alimaruf bọba gowa abdulyakin wọ́n ti darapọ̀ wọ́n ti darapọ̀ mọ́ wa sakirat fásanyà àwọn náà ti darapọ̀ mọ́ wa ẹ àwa tó bá ẹ̀sẹ̀ tó ń darapọ̀ ẹ jẹ́ ká máa bá wa share fún àwọn èèyàn káàkiri tìbútòrò àgbáyé. tí a bá gbàgbé ìtàn ńlá la pàjùbà rẹ̀ ní àyà ọjọ́ ọjọ́ àìkú tó lọ tá a bẹ̀rẹ̀ ìtàn ńlá tá a pè ní ta ni Yorùbá ilẹ̀ Yorùbá lẹ́yìn tó ṣe wípé ìtàn kan ní o ìtàn kan ní o tẹ́yìn sì fẹ́ kí gbogbo wọ́ gbọ́ tá sì máa bá a lọ torí pé ìtàn tó gùn ni ìtàn tó gùn gẹ́gẹ́ bíi tí a máa ń gbọ́ ìní wípé Ilé Ifẹ̀ ní orírun gbogbo ọmọ Yorùbá ẹ̀ẹ̀kejì tá a sì tún máa ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ni wípé Odùduwà ni bàbá ńlá gbogbo wa ipò <laughs> tó yá o àtúwá ń gbọ́ ìtàn wípé ilé Ifẹ̀ gangan láyé rẹ̀ Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé ibẹ̀ níbi ojúmọ́ ti ń mọ́ wá ibẹ̀ láyé ti bẹ̀rẹ̀ àtúngbọ́tàn náà wọ́n wá Odùduwà ìlọ́wọ́ dá la fi pè ní Odùduwà tẹ̀wọ̀n rọ̀ pọ̀ ní Elédùmarè ní pé kó wá dá ilé ayé ìfẹ́ ká mọ̀ dùn nígbà ọ̀yá o làwọn Ọbàtálá bá ní pé rárá o rárá o kí á ní kí ni. ó ní bàbá gbogbo àwa èèyàn Yorùbá o bàbá àwọn Ọbàtálá ọba tóòṣà ọba lẹ̀sùn ọba takuntakun ni Elédùmarè gbé iṣẹ́ fún pé kó wá dá ayé àmọ́ tí Odùduwà tó fi ọ̀nà èrú tó fi gba ìbùkún nígbà tí bàbá àwọn tí èṣù ìtàn tó mu ẹmu tí Odùduwà sì gbé àpò tí Elédùmarè gbé fún pé kó lọ fi dá ilé ayé tó àmọ́ ńgbà tó dáa ó rí rújurùju kí Ọbàtálá ó tó sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ tí Elédùmarè fún un kó tó wọ́n igi ẹyẹ jẹ́ hmm, nígbà ọ̀rọ̀ rí báyìí àjẹyẹ méjì ní ṣe fanfa nílẹ̀ Yorùbá ìran Odùduwà àti ìran Ọbàtálá àti wá gbéra o nígbà mo lọ ṣèwádìí nílé Ifẹ̀ mo wá rí wípé kò jọra wọn Odùduwà ń bẹ lọ́tọ̀ Ọbàtálá ń bẹ ní ọ̀tọ̀ ọ̀dà o ìkíní ní ọ̀run ni baba ńlá àwọn ti wá ìkejì ní ọ̀run baba ńlá àwọn ti wá baba ńlá ayé méjèèjì tó wá látọ̀run níbo ló ti wá rí àwọn ìyàwó tó fẹ́ ìtàn sọ fún wa pé sọ́run náà ló ti kó wọn wá ní àbílẹ̀ ayé apá kan ní ọ̀dà o bí ìrònú àwọn o a jẹ́ pé lára àwọn èèyàn tí Ọbàtálá dá Ọbàtálá náà ló dá nínú wọn àwọn tó dáhùn ló tún ti wá mú kan ló fi ṣe aya ọ̀dà ẹni tó fún Ọbàtálá ibi tó ti mu ẹmu ní àlejò ọ̀run oríta ìlú ti mu ẹmu gbogbo oyún ọ̀run ní ti ń ṣẹlẹ̀ ẹ wọ́n ṣàdá èèyàn ṣàmú ẹmu ọ̀rẹ́ wà ń bẹ̀ ni a jẹ́ pé bá a ṣe ń ṣe láyé ilé wọn ń ṣe ní ọ̀run bí ìtàn ṣe rí nínú tó ṣe wípé àmọ́ ta ni bàbá tó bí Ọbàtálá ju wípé ó wá látọ̀run bàbá tó bí Odùduwà ju wípé ó wá látọ̀run lọ àmọ́ tó ń gbọ̀ ọ́ yá nǹkan bẹ̀rẹ̀ sí ní yí o ìwádìí ìjìnlẹ̀ ọwọ́ akọjá ẹnu àlá bòde ilé Ifẹ̀. bákan náà mo kí ọ Prince OJ àwọn náà ti darapọ̀ mọ́ wa sìkẹ́ ọ arẹwà àjọkẹ́ adé àwọn náà ti darapọ̀ mọ́ wa hàn múra àjọkẹ́ adé wọ́n ti darapọ̀ mọ́ wa. <laughs> ọmọ méjì mo ti máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí pé kò sí ẹ̀yà kan tí wọn ò ní àlọ́ àbí ìtàn yìí pé baba ńlá àwọn ló dá ilé ayé nígbà wọn ní tàbí Odùduwà àbí ìtàn báyé ṣe bẹ̀rẹ̀ ká lọ sínú ẹsẹ̀ Ifá nínú ẹsẹ̀ Ifá bá wàá lọ á wàá rí ìtàn báyé ṣe rí ń bẹ̀ ọ̀dà o kí táwọn tó ń bẹ láyé lónìí ọmọ fá mi ń bẹ tẹ́ bá ti ẹnu bọ ẹsẹ̀ ẹ̀fá láti àárọ̀ ẹsẹ̀ ẹ̀fá tí wọ́n lè kìkìkìkì títí tí lè ó fi sùn ń bẹ tí ó gba òòjọ́ ó ń bẹ pè ní agbo òòjọ́ láyé ẹjọ́ <laughs> ọ̀rọ̀ bòmí inú ṣùgbọ́n nínú ẹsẹ̀ ẹ̀fá wọn ò wá ní sọ fún wa pé àlọ́ ń bẹ ń bẹ àròsọ ń bẹ ń bẹ o ẹja lọ sínú fa ọ̀bàrà méjì láti pé mo sọ̀rọ̀ nípa tàná torí bójú ọjọ́ ṣe rí lánàá àti bí ojú òpó ṣe já ètò kó o. adíá fún bàrà tó ń lọ sóko àìsàn tó ń fi gbogbo ọjọ́ sáhùn ọmọ ìfẹ́kẹ́ mọ́ ẹ gbọ́ mi o ojú ọmọ ń pọ́n bàrà. Ọrọ ọmọlẹ́yìn adì ẹ ó bú pẹ̀rẹ̀gẹ̀sẹ́kún o ìfẹ́ kẹ́ máa dé o bàrà tá à ń sọ èso kan ní èso bàrà ìlà ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí o máa ń pọ́n yẹ tó bú sí ẹkún <laughs> ló bá méjì kẹta ló bá gboku aláwo lọ òun ò lè bímọ láyé bí ní bàrà dífá sí wọ́n ní pípọ̀ ní ire ọmọ rẹ̀ wọ́n ní pípọ̀ ní ire ọmọ rẹ̀ ṣùgbọ́n kó rúbọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kó rúbọ kó rúbọ àwọn ọmọ aráyé wọ́n ní kí bàrà kó rúbọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ kò mọ̀ ó lè bímọ kí bàrà ó sì rúbọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ aráyé ìfẹ́ ká máa dé o ká máa dé o ọmọ pa àwọn káráyé ọmọ bá pa àwọn ọmọ náà ẹbọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní bàrá rú bàrá wá rúbọ ọ̀pọ̀lọpọ̀ pé kóhùn ó bímọ ó gbàgbé ẹbọ kejì tí wọ́n ní kó rú kò rú kò rúbọ ọ̀tá rúbọ tán lọ sẹ́yìn ó di wọ́n náà hàn sí kíni kí ó fi ṣe lé ibi tí bàrá bá gbé ẹbọ sí ìyún èso bàrá. tí wọ́n máa fi ń ṣe àgbo tí jẹ̀dí bá mú yẹn dáadáa tó bá mú èso bàrà tó bá gé tó àìpẹ́ yẹn kó tó bá gé sínú oke sáàmú ṣúgà lásán dà sí inú fún rẹ̀ ní òsùn àgbo jẹ̀dí tó dájú ni jẹ̀díjẹ̀dí tó dájú ni bàrà náà ni wọ́n wá ń dífá fún yìí o. Hmm. wọ́n níbi tó bá gbẹ̀bọ náà síbẹ̀ ni kò fi ṣe lé kó sì máa gbé e, ó sì ṣe bẹ́ẹ̀ ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣùgbọ́n nítorí ẹbọ tàti bàrà òru lọ́dọọdún ni àwọn ọmọ aráyé ni wọ́n ń pa á lọ́mọ ẹbọ tàti wọ́n ní kórúkọ rẹ̀ bọ̀ ayé tí bàrà òru ọdọọdún làwọn aráyé lọ́ ń pa á lọ́mọ ni pé wọ́n ń já èso bàrà àyìnsódì ni bàrà bá ń yin àwọn ìyàwó rẹ̀ wípé ẹni màá bímọ ẹ sọ fún mi pé aráyé ọmọ dọmọ mi lóró ẹ jẹ́ wá wò ó èso bàrà nu séèyàn séèyàn ni èso bàrà séèyàn ni èso bàrà bí ara àlọ́ nì èyí tẹ́ fi kí bàbá mọ̀lẹ́ kọ́gbọ́n ká mómi ká fi bọ́jú ká módò ká bùbù wọsẹ̀ ó díá fún bàbá mọ̀lẹ́ abẹ́wò gbẹ̀gẹ̀dẹ̀. ifá odò ń bẹ èyí ò ní jẹ́ yí pé ìta èyí tó bá jọra wọn bàrà nígbà tó bá wà lóhùn nìkan bí ẹni pé kò ní bímọ ni tó bá wá yá bàrà yọ bẹ̀rẹ̀ sí káwọn yẹn bá ti gbé wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ mọ́ já wọ́n ní bàrà bí bàrà èso èso rúgúdú tẹ́ bá ti rí ẹ̀yà ẹ̀gúsí tàǹgìrì ní bàrà tá à ń sọ yìí o gbogbo àwọn èso tẹ́ ń jọra wọn báà ní kékeré bíi gbábàá yìí ni ìní ọ̀bà gbalé aláwo lọ ìta fi sọ wáyé pé nínú ẹsẹ̀ ẹ̀fá àlọ́ ń bẹ ń bẹ ojúlówó ṣe nǹkan kalẹ̀ ń bẹ pé ìṣẹ̀lẹ̀ lágbègbè mi o ká fi sọ̀rọ̀ ó ń bẹ ń bẹ. ìjọ olóyè ọ̀làwálé ọ̀dẹ ẹlẹ́sìn bàbá ọmọ gàjí ìmìnira oníkọ̀bọmọjẹ́ nílẹ̀ ìbàdàn orílẹ̀-èdè amẹ́ríkà ni bàbá ti ń kàn sí wa. ìdíwọ́nù ń gbòrí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé tẹ́ ẹ̀ bá ti gbọ́ nínú Ifá nípa ìtàn Yorùbá ẹ̀ nígbàgbọ́ nù rẹ̀ ìtawà náà nígbàgbọ́ nínú odù Ifá ni pé bàrà nígbà ojú pọ́n bàrà tọ́wọ́ rẹ̀ ọmọlẹ́yìn ẹ̀dìẹ ọwọ́ àgbà ilé aláwo lọ ṣe é sọ fún mi tẹ́lẹ̀ pé èèyàn ni bàrà kó tó wá di èso àjẹ́ pé àlọ́ ń bẹ nínú Ifá kìí ṣe gbogbo ẹsẹ̀ Ifá o ìlọ́wọlé o lọ́dọ̀ àwọn oníwádìí ìjìnlẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ o àmọ́ nínú ẹsẹ̀ Ifá yóò mọ dákọ àwọn ìlú ìṣẹ̀ǹbáyé àwọn ìlú tó ti parẹ́ àwọn ìlú tó ṣe pé àṣẹ́kùbọ̀ wọn ń bẹ àmọ́ tá a bá wá lọ sínú oríkì orílẹ̀ a mọ̀ rí àwọn orúkọ àwọn ìlú yìí nínú oríkì orílẹ̀ oríkì orílẹ̀ tọ́kọ́ hàn nílẹ̀ Yorùbá ó dàbí yìí pé méjìdínlógún àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní pé rárá o oríkì orílẹ̀ tá a ní ó lé ní àádọ́ta èyí ni pé àwọn orílẹ̀-èdè tó ti ń bẹ ṣáájú. sílẹ̀ ilé ẹ̀ ti máa gbọ́ fàpèjúwe o fàpèjúwe ọmọ ìlú ìbàdàn ni mí ìlú ìbàdàn ni wọ́n bí mi sí gbogbo ìgbà náà ti mọ̀ pé àwọn èèyàn tó wà níbàdàn ìrúwá ògìrì wà. ọmọ tá a gbọ́ ni wípé ọmọ ọlọ́yẹ ni wá ọmọ ọlọ́yẹ mọyin a máa lẹ̀lẹ̀ ọmọ ẹkùn níbà ni wọ́n ń pè ni wọ́n ń kì mí àmọ́ kò sí bá a ṣe lè túràn mi wọ́n dá mi padà sílùú ìgbẹ́tì ilé ọyẹ àmọ́ bẹ́ẹ̀ ń kọ́ gẹ́gẹ́ bí ìwádìí tèmi olùkọ́ àgbà ṣe ọyẹ èkìtì ìyẹn ọyẹ ti bẹ̀rẹ̀ bí mo ṣe dúró tó ṣe pé ọmọ mi mi àmọ́ kò sí ilé túràn mi wọ́n tún mọ ọyẹ wọ́n tún mọ ọ̀yọ́ wọ́n sì tún máa ń kì mí ní ọmọ ẹ̀ṣọ́ àkòyí ọmọ ẹrù ọfà torí pé ilé ìyá mi tún nù wọ́n á sì tún kì mí mọ́ ọmọ rẹ̀ sáà ọmọ bárìn ọ̀la ọmọ alẹ́pọ̀ onímọ̀dẹ ṣèníṣèní ní bìrẹ̀sà nínú bọ́ọ̀lì ògùnpọ̀ ní yàmọ̀ ìyá rẹsàyí mọ́dẹ́ àwọn mọ́dẹ́ wọ́n ń bẹ ní èkìtì di òní ẹni àpá aládé ìṣẹ̀ǹbáyé ni ọba rẹ̀ sàníjọ́hún tó sọ pé ojúlówó adé ìṣẹ̀ǹbáyé mẹ́rìndínlógún làwọn náà ní àti olúgbọ́n ìlú ìyóni wípé wọ́n ní í ṣe o wọ́n ní í ṣe o wọ́n ní gbogbo ọmọ ọba ní ìrẹsà nílé gbogbo mọdẹ ní ìrẹsà nílé wọ́n ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀yà èkìtì níbi tó ṣe pé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní kẹ̀ tó ń kẹ̀ tí tó sọ fún ayé pé tá a bá ń sọ ìtàn ká jókòó dáadáa pé àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ àwọn onímọ̀ ń tó ṣe wípé wọn ò lọ fásitì wọn ò ṣe nǹkan kan àmọ́ ìfẹ́ tí wọ́n ní sí ìtàn Yorùbá wọ́n jókòó tì í wọ́n sì sọ èdè wọ́n sọ àwọn nǹkan nínú nǹkan tá a fi máa ń mọ bo ni nǹkan ti wá àti àwọn ẹ̀yà bó wọ́n ṣe jẹ́ nǹkan náà ni èdè àwọn tí wọ́n ń sọ èdè tá à ń sọ lẹ́nu àti ìfiwéèdè àwọn onífiwéèdè wọn a máa mọ̀ ọ́ irú ẹ̀ lọ́dọ̀ ti àwọn oníwádìí ìjìnlẹ̀ nílẹ̀ Yorùbá oríkì orílẹ̀ orílẹ̀ ó kí là ń pè lórílẹ̀ ìní orílẹ̀-èdè orílẹ̀-èdè ìní orílẹ̀ tá a bá ní oríkì orílẹ̀ oríkì orílẹ̀-èdè kọ̀ọ̀kan tìrẹsà ò papọ̀ o kò papọ̀ mọ́ ti ọlọ́yẹ̀ o tí òpó ò papọ̀ o òpómúlérò mọjà àlekàn kò papọ̀ ọmọ òtòkò ọ̀pápọ̀ o òkòrèsé ọmọ wòyíra wòyíra kọ́ ẹrúkẹrú abilala lẹ́nu owó ọ̀mọ̀jẹ́ ńláya méjì lágbàlá ó ní kórogún òun ó jírodò láfà ẹ̀mọ́jú kórogún òun ó jírodò lọ́gànjọ́ bororogún kọba àlékù òun nìkan lọ́wọ́ ọkọ kó lè wá máa sọkọ níwájẹ kó lè máa sọkọ olùjowú lóko oríkì òkònú oko tí mo sì ń sọ yìí ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n di èèkàn àwọn ẹ̀gbá wọ́n lára àwọn ẹ̀gbá òkò yìí sì ní lára. ọmọ ọ̀ràn mi yẹn bá àwọn òkò òun náà gbabẹ̀ òun náà wá ń jọba lórí àwọn òkò odidi ọ̀rọ̀ bò ó. ìdí tó ṣe yí pé a ń gbọ́ ìtàn ká torí wípé Ilé ìní orírun ayé ni gbogbo tá ń pè ẹnìkan nígbà tẹ́lẹ̀ kan tiẹ̀ tún gbé ó ní tẹ́ pè wá ń jọ ni pé wọ́n máa ń sọ̀rọ̀ Yorùbá ń jẹ́ kò Yorùbá è jẹ́ káàárọ̀ kò tó jẹ́ bẹ́ẹ̀ rí torí pé kèé ṣe ewu ọmọ kú ewu ọmọ ẹkú ẹkú níjọ́ nẹ́fẹ́ ìran kúkúkú ni wọ́n pe ìran Yorùbá torí wípé a nígbà ṣe kí ara pé kú lọ. èdè Yorùbá ní Nàìjíríà ló túmọ̀ sí túmọ̀ sí èdè Yorùbá jọ ni torí títí ìpínká máa kíra wa ní káàárọ̀ títí di sì wọ́n èé kíyàn káàárọ̀ nílẹ̀ yorùbá kú àárọ̀ ni wọ́n máa ń wí wọ́n àwọn barista gbà tó ti ájìdé ṣe nineteen seventy kú àbọ̀ ṣe dáadáa lẹ́ni kò sọ pé ẹ káàbọ̀ ẹ àbọ̀ nínú barista fi kọrin torí ẹ lọ wo àwọn ìwé john à ń bẹ̀ kú ni ìwọ́n ń kí wa nílẹ̀ yorùbá torí ẹ̀ tó sọ pé ẹ káàárọ̀ ni wọ́n ti àkọ́ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ o kàkéde ẹsẹ káàárọ̀ òòtù òòtù òòjìire ẹnìkú òòtù òòjìire ẹkú òòtù òòjìire bí ìlànà kíra Yorùbá. mo wá bẹ̀rẹ̀ sí pé ojú òpó ó ṣe bó ṣe ṣe lánàá mo gbé wa lọ sí mo nílẹ̀ o tó ti wà ṣáájú ilé Ifẹ̀ tí ẹ̀rí rẹ̀ dẹ̀ wà àdúpẹ́ o àtúrò <laughs> pé yóò tó ṣe bíi ti àná ni àmọ́ àdúpẹ́ ojú òpó ti ó ti padà ó ti padà hmm, ojú òpó ti padà ìgètí ìtò náà ni àbàpélágbára Ọlọ́run á dèbí tá à ń fẹ́ la máa fi ń pè fún wa wípé ẹ má dáadáa olùkọ́ àgbà ẹ má dẹ̀ dáadáa gbogbo wa ni o èmo fi dúpẹ́ brọ́dà United Kingdom lọ́wọ́ wọn ra àwọn irin lọ́sọ̀ pé àwọn náà tó fẹ́ẹ́ fi sọwọ́ sí wa kí gbogbo ọba àlè tó lè dáa náà ní gbogbo ọba àlè dáa. Hmm. ẹ jẹ́ wàá lọ sí ọba alé bí mo ibi tí mo bá dé lánàá kó dúró pé òun ó tó ṣe bó ṣe ṣe. ìlú ọ̀bàyí ara àwọn ìlú ìṣẹ̀ǹbáyé tó ti wà tipẹ́ tó ti wà tipẹ́ ilé ọba tí ò sì sí tàbí ṣùgbọ́n níbẹ̀ ìtàn mímu sọ fún wa ìtàn yín pé atẹ ẹ̀wọ̀n rọ̀ a ní bínú ni ojú òpó ló tún ṣe bó ṣe ṣe ẹ wa faradà bẹ́ẹ̀ lónìí bí mo ṣe ń bá bọ̀ o ìtàn pé atẹ̀wọ̀n rọ̀ ilé ayé wà lómi àwa dá ilé ayé ọba ìní ìtàn ti bẹ̀rẹ̀ kìí ṣe ilé Ifẹ̀ ọba ìní ìtàn ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbà ti sọ fún wa wọ́n ní nígbà tí ayé wà rúdurùdu tí omi kún ilé ayé elédùmarè tí ń ṣe ọlọ́run àṣẹ̀dá ló wá pe òrìṣà tá a tún lè pè ní òrìṣà ńlá òrìṣà gangan ló kọ rẹ̀ àmọ́ nígbà táwọn míì náà tó wá ń jẹ́ orúkọ òrìṣà la fi wá pè ní òrìṣà ńlá káfí lè dàmọ̀ sí tẹni àkọ́kọ́ wọ́n ní lọ́lọ́dùmarè gbé iṣẹ́ fún pé kó lọ dá ilé ayé ó sì gbé igbá ńlá ó fún ní àṣẹ ó fún ní ìkarahun ó sì fún ní adìyẹ oníkẹsẹ̀ márùn-ún ó wá fún lẹ́wọ̀n nígbà tí òrìṣà ńlá ju ẹ̀wọ̀n tó rọ̀ mọ́ ó da èrùpẹ̀ yẹ́lẹ̀ ó wá gbé igbáhùn sórí omi orí igbáhùn ló wá jókòó lé tó wá fi àṣẹ rẹ̀ sí tó sì fi adìyẹ oníkà márùn-ún síbi kọ́ mọ́ tan ìpẹ́ lọ. ìwádìí ìjìnlẹ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìtàn tí wọ́n fọwọ́ mọ́ wọ́n ní ibi tí ìtàn àtẹ̀wọ̀n rọ̀ nílẹ̀ ti Odùduwà lónìí nílẹ̀ Yorùbá lónìí ibi tó ti wá nù. ìlú wo làwọn ti tẹ̀wọ̀n rọ̀ sí wọn. sọ wá rí ọ̀bá ìlú ọ̀bá tá à ń sọ yìí ìpínlẹ̀ Oǹdó ló wà ọmọ ìlú Àkúrẹ́ inú ìjọba àríwá Àkúrẹ́ ló wà Àkúrẹ́ North ìlú ọ̀bá ń wà ọgbọ́n mi ìlú ibẹ̀ ni ọ̀bá ń wà ibẹ̀ ló nígbà tó wá dà tán ìlọ́wọ́ kó àwọn àwọn irúnmọlẹ̀ àbáwọn kan sọ pé àwọn òrìṣà mẹ́rìndínlógún ló wá sọ wọ́n kalẹ̀ sí ayé nígbà wá bí àwọn àgbà léèrè wípé àwọn mẹ́rìndínlógún yìí à ó láwọn mẹ́rìndínlógún yìí o nígbà tó sọ wọ́n kalẹ̀ tán àwọn náà ló wá fún ní oyè jẹ́sì lè dáadé ọ̀dà ọ̀bá yìí tá a tiẹ̀ lè tọ́ gbajúmọ̀ jù nínú ọmọ rẹ̀ à wọ́n ní nígbà tí ní ọ̀bà wọ́n ní ara àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ní ọ̀bà tààlà ọba tààlà wọ́n ní inú rẹ̀ ló ti jáde ẹ máa wo ìpìlẹ̀ o torí à ń wá pé ọba tààlà ta ń bàbá rẹ̀ níbo ló ti wá wọ́n ní ìdínú tó ṣe pé òrìṣà ńlá ni aláṣọ funfun ìdínú tó ṣe pé àwọn ọlọ́bàtálá àwọn náà máa fi wọ aṣọ funfun ẹ lè má gbọ́ ìtàn yín rí ó lè má jẹ́ nǹkan kan tó gbajúmọ̀ torí wípé ìlú Ọ̀bà yìí lónìí tẹ́ ẹ bá dé ìpínlẹ̀ Ondo ní Àkúrẹ́ ìlú kéréje ni torí pé ńgbà tí mò ń lọ sí ọ̀gbẹ̀sẹ̀ ìyẹn nínú ọdún tá a wà yìí a fi ọ̀bálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ni ká tó kọrí sí ọ̀nà ọ̀gbẹ̀sẹ̀ mo sì ń padà lọ sí ìlú yìí o kódà ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn olórí àtàwọn ọba ìlú yìí bí mo ṣe sọ lánàá á rí i pé ibi tá a ti gbéra tá a ti wọ ọkọ̀ míì tí ń lọ sí ọ̀gbẹ̀sẹ̀ a gba ọ̀nà ìlú kan ń pè ní ìsọlọ̀ ní Àkúrẹ́ tí ọsọlọ sì ń jọba wọn ìsọlọ sì ń bẹ ní èkó náà tí ọba mi ọba gbábíàká tó ń jẹ́ olórí wọn àwórìsì ni wọn ò ní ìsọlọ tèkó ìnígbé ìtàn iṣẹ́ pọ̀ púpọ̀ fún wa láti ṣe la sì fi máa ń pè fẹ́ yìí pé kìí ṣe àdáṣe tiwa nìkan. Thank <laughs> you. tí ó fi ẹsẹ̀ àwọn òpìtàn àtàwọn olùwádìí rinlẹ̀ lórí ọ̀bà òun ni wípé ọ̀pẹ ẹlẹ́ka mẹ́rìndínlógún wọ́n níbẹ̀ ló ti jáde kí ni ọ̀pẹ ẹlẹ́ka mẹ́rìndínlógún yìí wọ́n lòun náà ni àwọn ọmọ tó jáde ní ọ̀bà ilé tó ṣe pé irú ìjọba oní mẹ́rìndínlógún iná ìtawà àpàwà gbé lọ sí ilé Ifẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n ní wàá máa wá máa kí ní okiribiti ọmọ àtọ̀run rọ̀ sáyé. okiribiti hmm, ọmọ àtọ̀run rọ̀ sáyé. okiribiti ọmọ àtọ̀run rọ̀ sáyé a bá béèrè pé okiribiti ọmọ àtọ̀run rọ̀ sáyé wọ́n ní orúkọ ọmọ rẹ̀ nù o tó ṣe yí pé ọmọ ọ̀bà yìí tó wá gbajúmọ̀ dáadáa nínú ẹlẹ́ẹ̀kejì ni wọ́n tún wá máa sọ pé dáàtò fi gbà ní wípé wọ́n máa ń pè ní akáyédó wọn a tún máa ń pe àwọn èèyàn ọ̀bà ní akáyédó torí pé àwọn ni wọ́n kó ilé ayé o àwọn ni wọ́n kó dó. sílẹ̀ ni ń jẹ́ pé ìpìlẹ̀ wọn a tún wá máa pè wọ́n ní òòyì gbèsò mm, àwọn ni wọn ibi tí ayé ti bẹ̀rẹ̀ ara orúkọ wọn orúkọ wọn nu orúkọ wọn nu. Mm àwọn àgbà wá ní pé lára àwọn ìlú táwọn èèyàn ń ròyìn pé àwọn ọmọ Odùduwà lọ́tẹ̀ẹ́ tí èyí ṣe bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n á gbà wá fi agbára gbà lọ́wọ́ wọn tó ṣe pé lára ọ̀bà ló ti jáde ní ìgbà ọjọ́un ara àwọn ìlú ìrè o lára ẹ̀ ni a ti rí Ọ̀tún Èkìtì. Ọ̀tún Èkìtì ó sì ń bẹ dì bàbá. bẹ́ẹ̀ni lọ pé ìdànrè tí ń lo ọwá níbẹ̀ ìdànrè ìdànrè ìdànrè adó èkìtì wọn lára rẹ̀ ní o mo rò pé ó ń dè mẹ́ta bàbá ìkọ́lé èkìtì hmm, wọn lára ẹ̀ ní o ìdó èkìtì wọn lára ẹ̀ ní sọ wá rí ìdó yìí ni mo sọ pé ìtànṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí ní tú ìtàn dáadáa bí ìdó ṣe wà ní èkìtì ìní ń bẹ lábẹ́òkúta ìní ń bẹ nìbàdàn ìdó local government nìbàdàn tó wá rí ìdó tàbẹ́òkúta hàn títí ìdó local government nìbàdàn ìní wọ́n ti lọ nígbà ogun àwọn ìbàdàn tú ogun ọ̀yọ́ ogun kankan. tó tú ni wọ́n kóra wọn lọ abẹ́òkúta ìlú ìṣẹ̀ǹbáyé òun ni olórí gbogbo àwọn ẹ̀gbá abẹ̀ nígbà náà ọba aládé ìṣẹ̀ǹbáyé ni ìdínú tẹpẹta bá wá fẹ́ tú adé yìí a gbọ́dọ̀ tú padà sí ìdó ti èkìtì mo rò pé ó ń dè é òǹdè ìtajì wọn lára rẹ̀ ni bẹ́ẹ̀ ni wọn lára rẹ̀ ni ó di méje nù ó di méje bẹ́ẹ̀ sì ni ìjérò ara rẹ̀ ni sọwárí ìsẹ̀ ó di mẹ́fà ìjérò òun di méje ó wá rí ìsẹ̀ èkìtì wọn lára rẹ̀ ni ọ̀rọ̀ pẹ̀ nípa ìsẹ̀ èkìtì yìí tó ṣe pé adé ìsẹ̀ǹbáyé ojúlówó adé ti ọba yìí ni kódà láìpẹ́ mo dúpẹ́ o lọ́wọ́ àwọn èèyàn bàbá mi kan pè mí tọ́jú ọmọ ìṣẹ̀ èkìtì wọ́n tún tẹ ìmọ́lẹ̀ sí dáadáa wọ́n ní wípé ìṣẹ̀ ń ṣe ọmọ òdùdúwa o kì í ṣe ọmọ òdùdúwa bẹ́ẹ̀ sì ni òòrè òòrè wọ́n ní kì í ṣe ọmọ òdùdúwa bàbá ìwájú oyè mi wípé òòrè yìí ọ̀rẹ́ ló jẹ́ sí òdùdúwa ara àwọn ìlú èkìtì jọ ni o ọ̀rẹ́ lọ jẹ́ sí Odùduwà nígbà ojú Odùduwà á fọ́ òun ni ẹ lọ pè wá pé à bó láṣẹ la ojú ọ̀rẹ́ yín lọ́wọ́ abẹ́ẹ̀ sọ fáwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe o àárẹ̀ kan lọ bu omi ẹni ọwá obòkun ti ìjẹ̀ṣà ló fi lọ bu omi mo ń dè é ọ̀kàrẹ̀ alimaruf bọ́bá gbọ́ àwọn ní ìdó ó wà ní ìpínlẹ̀ èkó náà ẹ káre ẹ ṣé gan ni ẹni mo sọ pé àwọn ìtàn kan ń bẹ àmọ́ fún àpèjúwe ẹni tí àlùmọ́rùfù sọ babagunwa abdulyakin wo ìlú kan ń bẹ ní abẹ́òkúta ọba aládé ìṣẹ̀ǹbáyé ni olówù là ń pè àwọn tí yorùbá wa mọ ìtàn lónìí wọn mọ ní òwu àti ẹ̀gbá nǹkan kan náà ni wọn wòye ṣe nǹkan kan náà ẹ̀gbá ń jẹ̀gbá òwú ń jẹ́ òwú ogun àgbáyé ilẹ̀ yorùbá ogun abẹ́lú wa tọ́jà ní nǹkan bíi ọdún eighteen twelve tó fọ́ òwú iná fi lọ sí abẹ́òkúta báà ni ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tí máa ń gbé àwọn èèyàn láti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀ ibòmíì àbí lágbà tí wọ́n ń ṣe òwò tí wọ́n láṣojú tí wọ́n tu ìlú fún wọn àbí kọ́ máa jẹ́ àlà ìlú olókoòwò láàrin àwọn ìlú sọ wá ní ọ̀bà yìí ọ̀nà mìíràn pàpà wá débẹ̀ nígbà tí ń lọ sí ilẹ̀ igodomígodò kí mo pè é. ilẹ̀ igodomígodò. ilẹ̀ igodomígodò àwọn là ń pè ní bìíní lónìí ní Edo State ìgbà ni ọ̀nà mìíràn gbabẹ̀ kọ́nà mìíràn náà wá àmọ́ àwọn kọ́ wọ́n tẹ̀ wọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákọ̀ bì kan táwọn ọmọ Odùduwà dé tí wọn bá yẹn bẹ̀ kò sí ìtàn tó sọ fún wa àwọn tẹ́ wá bá ń bẹ̀ ṣé àwọn wá látọ̀run ni àbí igi ló bí wọn a wá tán àwa ń sọ̀tàn Odùduwà à ń sọ̀tàn àwa lọ́mọ Odùduwà àwa lọ́mọ Ọ̀rànmíyàn àwa lọ́mọ kìnnì kan àwa lọ́mọ Aláké sáwọn bàbá yín ló á farabalẹ̀ mọ yànnàná rẹ̀ á farabalẹ̀ mọ yànnàná rẹ̀ ni. sọ wá rí àwọn aládé ìṣẹ̀ǹbáyé nínú wọn úsò ara wọn ni úsò ara wọn ni tó gbá aládé ìṣẹ̀ǹbáyé wọn wọ́n wá ní lára wọn wá ní ọ̀wọ̀ ló ti jáde lára àwọn ọba ti àkọ́kọ́ tó gbá àwọn tí wọ́n kọ́ gbára wọn jọ sí àgbègbè ibi tá a tẹ́sí ṣe àkóso fáfáfá fún ẹgbẹ̀rún ọdún kan ẹgbẹ̀rún ọdún kan tó lé ká tó wá tẹ Ilé Ifẹ̀ torí kèé ṣe ẹgbẹ̀rún ọdún méjì tí Ilé Ifẹ̀ ti ń jẹ́ Ilé Ifẹ̀ l'Odùduwà tó dé mo sì ń bọ̀ ńbẹ̀ ọba tí ó jẹ ṣáájú Ilé Ifẹ̀ apá kan ní ọba mẹ́tàdínlógójì thirty seven king apá kan ní rárá wípé mẹ́tàléní àádọ́rùn-ún ninety three apá kan ninety seven lọ́ba tó ti jẹ ní ilé Ifẹ̀ ṣáájú kó dùdú àwọn tó dé mo rò pé ó ń dè é ọ̀rọ̀ bòmínú á sì débẹ̀ á dé orúkọ àwọn ọba ẹ̀ níbi ìtàn tá à náà ni. jẹ́ ká lọ sí Ọ̀wọ̀ gẹ́gẹ́ bíi tí àwọn àgbà sọ fún wa o wọ́n ní ní gbogbo tìbútòrò ilẹ̀ Yorùbá kò sí ààfin kan ní ilẹ̀ Yorùbá tó tó ààfin Ọlọ́wọ̀ kò sí ààfin náà ní gbogbo ilẹ̀ Yorùbá tó tó ààfin Ọlọ́wọ̀ tó bá níbẹ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀yin bàbá mọ́nímọ́ní ààfin kan kò tó ààfin Ọlọ́wọ̀ bó wá ní ìlú Ọ̀wọ̀ ṣe rí wọ́n ní olùkọ́ àgbà ìlú Ọ̀wọ̀ tó ń wò ó ìlú ńlá ìlú ńlá ìlú ìṣẹ̀ǹbáyé ẹni o tó ti wà ṣáájú ilé Ifẹ̀ <laughs> bóun ló ṣe jẹ́ à wọ́n níbi títà wọ́n ti yàtọ̀ nígbà tí agbára ilẹ̀ gòdòmígòdò nígbà tí àwọn ọmọ Ọ̀rànmíyàn ń jọba ń bẹ̀ tó di ìbíní ìbínú tó di ìbíní lónìí ìbíní ìjẹ́ mọ̀ yí pé nígbà wọn kó gbogbo ilẹ̀ Èkìtì tí wọ́n kó gbogbo ilẹ̀ Ondo wọ Àkúrẹ́ wọ́n yẹ Ọ̀wọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n fi Ọ̀wọ̀ wẹ̀wọ̀ wọ́n síbẹ̀ lọ́wọ́ ṣe lágbára tó ni wọ́n nílà wọ́n ní kọ̀mọ́ńbẹ̀hùn nígbà tí àwọn aláàfin gan tí agbára wọn gòǹgò tí aláàfin pàṣẹ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ tó kó gbogbo ẹ̀ sábẹ́ àwọn náà yẹ Ọ̀wọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ni kí láàdé <laughs> wọ́n ní kọ̀mọ̀mọ̀ kò tún pín bẹ̀hùn nígbà tí wọ́n ń pa àlọ́ nílé Ifẹ̀ tí wọ́n ń sọ ìtàn táwọn ọmọ Odùduwà tí wọ́n ń dá kelúkelú àti àwọn ọmọ bàtálá wọ́n tún yẹ ti ọlọ́wọ̀ wọ́n tún yẹ sí ẹ̀gbẹ́ kan ni kí ló dé ọlọ́wọ̀ pẹ̀lú ìtàn <laughs> bẹ́ẹ̀ ni o wọ́n ní bẹ́ẹ̀ nítorí wípé ìlú ìṣẹ̀ǹbáyé ni ìdínú tó ṣe pé kò sí ààfin kan tó tó ààfin ọ̀wọ̀ mo wá ní bàbá kan kọ ìwé lára àwọn ọmọ ọ̀wọ̀ wọ́n mà ní ọdún ten nineteen ìrìnàdá ọ̀wọ́ọ́lẹ̀ tí í ṣe ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn ìlàdá ìlú ọ̀wọ́ọ́lẹ̀ ó ní rárá o rárá o ìgbà tí àwọn ọmọ Odùduwà wá gba àkóso ọ̀wọ̀ nú o tẹ́ wá gba àkóso ní ọ̀wọ̀ ìní wọ́n ń sọ o nígbà ìjà àyèdè dé láàrin àwọn ọmọ tó wá di wípé ajẹ́lẹ̀ di olúwa irú tó ṣẹlẹ̀ ní ilẹ̀ igodo mígòdò torí wọ́n rán Ọ̀rànmíyàn lọ bẹ̀ rí bó sì ń bọ̀ ńbẹ̀ mọ̀ ń bọ̀ ńbẹ̀ ìnìpé ìfẹ́ ká fara balẹ̀ ká máa gbọ́ bí ìṣe máa tò ó àti bí ìṣe máa gbé kalẹ̀ ìta àmọ̀ ìlà ń gbọ́ ìta àmọ̀ tá a sì wádìí ìní à ń sọ ó lè máa gbọ́ àwọn ìtàn àbáwọn àlàyé fún ìgbà àkọ́kọ́ mẹ́jọ ó rú ọ lójú o inú sì lè máa bí ọ yí pé àbá fẹ́ ba ìtàn mẹ́jọ ó ó bí ọ torí pé ìbí a máa sọ ìfì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́ka àti àwọn ìwádìí ìjìnlẹ̀ tá a ṣe àti táwọn tó ṣáájú wa ti ṣe àti táwọn ọlọ́rọ̀ gan sọ kìí ṣe láìfí o tí Ilé-Ifẹ̀ bá ń pa àlọ́ yí pé Odùduwà tẹ ẹ̀wọ̀n rọ̀ kò wá ní jẹ́ láìfí o tí àwọn ọba ní ìpínlẹ̀ Ondo ní Àkúrẹ́ táwọn náà bá ń pa àlọ́ yí pé bàbá àwọn òrìṣà ńlá o ìlọ́wọ́ àtẹ ilé ayé dúró àmọ́ ẹni tó bá borí ìlànà fẹ́ gbọ́ tẹnu rẹ̀ <laughs> fàgbéjúwe pọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe ń tẹ̀lé mi lónìí tí wọ́n ń gbọ́ olùkọ́ àgbà eh, àwọn ẹlòmíì ti gbàgbé táwọn bá gbọ́ lẹ́nu mi kò nílò káwọn ó tiẹ̀ ṣe ìwádìí mọ́ wọ́n ti gbà pódòdó ọ̀rọ̀ lu bẹ́ẹ̀ ni tá a bá ń fẹ́ bẹ́ẹ̀ ló sì jẹ́ pé a máa ń gbé wọn àmọ́ torí ẹ̀ bá wá pé kò wá ní sọ̀rọ̀ kọjá ẹnu ààlà mo sọ pé ọmọ àlè ọ̀rọ̀ kò ní jáde lẹ́nu tèmi irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ń pa ìtàn nílẹ̀ Yorùbá fún àpèjúwe mẹ́sẹ̀ ba ìtàn ẹkún ṣe tá a ní wúrà jẹ́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 bákan náà yìí náà lè darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alátìlẹyìn ètò ìtàn yorùbá ààrẹ alimọ̀rúf mọ́bàgówà àti ìrọ́wọ́ ti náà ẹ̀yin náà lórí akẹ́ wà lára àwọn tí ń ṣe agbátẹrù gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń ṣe tójọ́ mẹ́ta ó tójọ́ mẹ́ta ẹ sì lè pè wá o lẹ́yìn ètò bẹ́ẹ̀ ìfẹ́ máa sa látìlẹyìn àbí onígbọ̀wọ́ ẹ lè pè mí sórí òkèrè plus two three four plus two three four eight zero three two eight five five eight eight eight ẹ sì lè fi kàn sí mi lórí whatsapp àmọ́ ẹ jẹ́ kó di ẹ̀yìn ètò ká parí ètò kẹ́ tó kàn sí wa. ìtàn kan wọ́n ní ẹnìkan bẹ o tá à ń pè ní òjùgbèlú wọ́n ní ọmọ kẹfà Odùduwà ni wọ́n lọ wá sí Ọ̀wọ̀ èèfẹ́ ká máa dé o káwo ìtàn méjì tí ń bẹ ní Ọ̀wọ̀ o wọ́n ní ọ wá sí Ọ̀wọ̀ wọ́n ní àlàjá ẹrẹ̀ ni là ń pè ní Ọ̀wọ̀ tọ́wá di orúkọ oyè tá à ń pè ní Ọlọ́wọ̀ lónìí torí pé ká fi ọ̀wọ̀ tí Odùduwà ká fi wọ̀ ọ́ ìtàn kan nu o eléyìí lọ́dọ̀ àwọn èèyàn lọ́wọ́ ó tún pín sí méjì ní ìpìlẹ̀ ti ọ̀wọ̀ ìtàn ọ̀wọ̀ gan pilẹ̀ ń bọ̀ ní tààràtààrà o àtorí ìtàn ọ̀wọ̀ ìtàn ọ̀wọ̀ <laughs> ìtàn ńlá torí pé ìlú ìṣẹ̀ǹbáyé pátápátá gbáà ni ìtàn ńlá ni ìtàn ọ̀wọ̀ mo kí ọ bàbá mi ọba ọlọ́wọ̀ tuntun o ẹ pẹ́ o ẹ pẹ́ lórí àpèrè ìpínlẹ̀ Ondo ò ní bàjẹ́ o gbogbo Ọ̀wọ̀ ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ò bàjẹ́ o gbogbo bíkíbi àwọn ọmọ Ọ̀wọ̀ bá wà káàkiri àgbáyé ire ire ire o ire wọ́n sì mọ bu Ọ̀wọ̀ yín fún yín apá kan ìtànú. Thank hmm. you. àgbà ní wípé òjùgbèrú ìgbà tó ń bọ̀ wọ́n ní kò dúró lọ́wọ́ tààràtààrà wọ́n dá wọ́n mẹ́nu bà àwọn ìlú kan tó ti dé ṣáájú irú àwọn ìlú bíi Òpàfà wọ́n ló ti débẹ̀ o wọ́n ló ti débẹ̀ ṣáájú kó tó wá sí Ọ̀wọ̀ wọ́n ló ti dé ibẹ̀ o tó sì báwọn èèyàn ń bẹ̀ tàbá gbà pé ọmọ Odùduwà ni pé ń bọ̀ wọ́n lọ báwọn èèyàn ń bẹ̀ o tí wọ́n ti ń ṣe ìjọba wọn ìfẹ́ ká máa dé o wọ́n ń pè nìkan ní igbó ògùràtà wọ́n lọ báwọn èèyàn ń bẹ̀ wọ́n níbẹ̀ nǹkan ló tiẹ̀ fẹ́ẹ̀ ni pé ó dúró tì ó dúró ségbẹ̀ bákan náà ni òkìtì àṣegbó wọ́n ló débẹ̀ náà wọ́n ló sì báwọn èèyàn ń bẹ̀ lágbègbè ọ̀wọ̀ náà ni. àjẹ́ yìí pé tí wọ́n bá ń débẹ̀ tí wọ́n bá ń báwọn èèyàn àwọn èèyàn kan ń bẹ o táwọn ọmọ Odùduwà bá ní agbègbè Ọ̀wọ̀ tí wọ́n ń ṣèjọba tiwọn ẹjọ́ ìbéèrè wo nìyẹn. mi rò pé bóyá wọ́n jọ àwọn kan fúnra wọn léṣe Ọ̀yọ́ àkọ́kọ́ ni ṣùgbọ́n Ọ̀yọ́ Àtìbà wọ́n bá àwọn èèyàn níbẹ̀ yóò báyàn kankan lọ́yìn bá ti dó ìwọ ìròyìn tán. ìdásọ ni pé ọ̀rọ̀ mi yóò báyàn ọ̀rọ̀ mi yàn báyàn ń bẹ̀ sọ́yọ̀ ilé wa ni ọ̀yọ́ karùn-ún kọ́ lélẹ̀ kàtúngà gangan kọ́ ọ báyàn ní kàtúngà kàtúngà kìí ṣe èdè ilà àwọn tó láàánú ṣe tẹ́ ń pa àlọ́ orúkọ tá a sọ ìlú kàtúngà kí ni ìtumọ̀ kàtúngà ẹ gbọ́ nǹkan nínú ìtàn kàtúngà gà àgbò ní jẹ́ bẹ́ẹ̀ kàtúngà olúùlú ilẹ̀ Sudan ni là ń pè ní Khartoum àwa pè ní Khartoumga agbo àwọn èèyàn Sudan ẹ lọ bèrè pé ó kọ́wọ́ là ń pe Ọ̀yọ́ ṣáájú àmọ́ ẹ sì gbé mi lọ́bẹ̀ ẹ gbé mi lọ́bẹ̀ níbo wọ́n dé tí wọn bá yàn Ọ̀yọ́ àkọ́kọ́ àwọn tí ń jẹ ìran Basọ̀rún sí Ọ̀rànmíyàn ló bí wọn tí ń jẹ Basọ̀rún àwọn Ọ̀yọ́ Mèsì sọmọ tó ṣe pé Ọ̀rànmíyàn ló bí àwọn náà àwọn náà lè máa jẹ ọba àwọn èso ọmọ ara àwọn tá a bá ń lù ara àwọn tá a gba ìlú lọ́wọ́ wọn ara àwọn tá a tẹ̀ ẹni ẹ̀rìn tí ẹ má ti jẹun fò ẹ má jẹun fò ẹ má jẹun fò. lára àwọn ìlú tí àwọn ọmọ Odùduwà tó lọ sí agbègbè Ọ̀wọ̀ báwo èèyàn ní Uji wọ́n báwo èèyàn ní Uji o tó ṣe pé ìlú ńlá ni tí wọ́n sì ní àwọn olórí tiwọn tí wọ́n bá wọn ní àwọn ní agbègbè Ọ̀wọ̀ wọ́n bá àwọn èèyàn bẹ̀ ìwọ̀n afẹ́kẹ́ wá wò ó tí ìtọ́ba lè gbà yí pé àwọn bíi ìlú pé àwọn ìlú tí wọ́n ti báyàn ojì òpàfà àti òkìtì àṣegbó yìí tí wọ́n bá fi lè bá àwọn èèyàn bẹ̀ àjẹ́ wípé àwọn èyí ti ń ṣe ẹ̀mí tí wọ́n sì ní ìjọba tiwọn ṣáájú kí ni o kí Odùduwà kó tó dé Ilé Ifẹ̀ torí náà ṣé àgbàgbé mo ní kò rújú o ẹ lọ bá àwọn èèyàn o àwọn ifán ifán ifán gbogbo tẹ bá ti ń bá ifán wọn kì í ṣe ọmọ Odùduwà ọmọ Ọbàtálá ni mo kí ọba bá mi ọba mi Olúfọ́nì Ifá Ọ̀ṣun <laughs> ìlú tẹ́ ti ń ṣe ọdún adé ọmọ Olúfọ́nì lára adé tí Aláàfin dé ládéládé ládé Aláàfin ọ̀ládé adé aládègún ni wọ́n gbà fún Aláàfin Olúfọ́nì wọ́n ń tọ́ka sí o òun ló fi adé sọwọ́ <laughs> kò rújú o kò rújú ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ mo ní rí yóò mọ yà wá lẹ́nu o yóò mọ yà wá lẹ́nu ọ̀tọ̀ ni pé ká fi agbára ká fi gba nǹkan ọ̀tọ̀ ni pé ká fi adé gba nǹkan ọ̀tọ̀ ni pé ká sì jáde kílù ọ bẹ̀rẹ̀ sí ní fẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbà díẹ̀ díẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní fẹ̀ lóòótọ́ làwọn ọmọ Odùduwà lágbára Odùduwà èyí tó sì fà á gbogbo ẹ̀ náà láàsọ gbogbo ẹ̀ láàsọ Hmm. ọmọ méjì <laughs> ọ̀wọ̀ àti ọ̀bà tó di ọ̀bà ilé ńlasọ yìí lára àwọn ìlú tó ti wà ṣáájú ilé Ifẹ̀ tí ò sì rújú wọ́n sì ka àwọn ìlú tí àwọn ọ̀bà tọ́tẹ̀ ìlú ẹ̀ ní Ìdànrè sórí Ìdànrè á ah, ah, ah, lọ ìlú Ìdànrè o á lọ bẹ̀ ọ wà lọ wo àwọn nǹkan ibẹ̀ ni wọ́n ti kọ nǹkan sí ara àpáta táwọn mímọ̀ sì tu àwọn òyìnbó ti wá bẹ̀ ni ló fi lè nígbà wọ́n sì gbé irin iṣẹ́ sí i wọ́n ní jẹ́ kọ sára àpáta ó ti lé lẹ́gbẹ̀rún ọdún mẹ́ta ìtàn Odùduwà bódùdú àjọba ń lè fẹ̀ kéjọ ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún ọdún méjì lọ one thousand two hundred years àmọ́ àwọn èèyàn ti ń bẹ́ ilé Ifẹ̀ ṣáájú ìgbà o ìtàn sì máa débẹ̀ o pẹ̀lú bọ́ọ̀lù bí wàá ṣe gba àkóso ilé Ifẹ̀ àti gbogbo bó ṣe rí ara lulu tó ṣe pé táwọn òyìnbó bá lọ wọ́n gbà wípé àwọn ẹ̀sìn mẹ́ mo sì mẹ́nu bà ìwo ìwo eléérú ní ìpínlẹ̀ Ondo ibi tẹ́ ti rí agbárí òkú tó ti lo ẹgbẹ̀rún ọdún mélòó mo ló lo ẹgbẹ̀rún ọdún mẹ́wàá táwọn òyìnbó gbà pé lo ẹgbẹ̀rún ọdún mẹ́wàá mo fi àwòrán ẹ̀ràn wá ń gbà ń jẹ́ ìwé tí n bá tó lè tèrí nítòsí kí n tó fi hàn wá bí mo ṣe fi hàn wá nì nínú apá kìíní àwa tá a bá ń wò mí sẹ́rí ti tààrin ni mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ tààrin ni mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ òun ni wọ́n rí ní ihò ìlérú ní ìpínlẹ̀ Ondo táwọn òyìnbó ní ọdún 1964 tí wọ́n ní ó ti lo ẹgbẹ̀rún ọdún mẹ́wàá gbogbo ìwádìí tí wọ́n ṣe ṣẹ̀wárí eléyìí ni wọ́n rí ní Tanzania eléyìí ni wọ́n rí ní Tanzania tí wọ́n sì lóun ti lo ẹgbẹ̀rún lọ́nà ogóje one hundred and forty years ni wọ́n lóun ti lò eléyìí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n rí pé ti àwọn èèyàn ti wá ní àwọn òyìnbó àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n láwọn irinṣẹ́ tí wọ́n bá ti gbé lórí nǹkan yóò sọ iye ìgbà tó ti lò ìdínà tó sọ pé àwọn èèyàn agbègbè ìpínlẹ̀ Ondo wọ́n ti ń bẹ ní ẹgbẹ̀rún ọdún mẹ́wàá sẹ́yìn nígbà tó wá níbẹ̀ ìlà wa ẹ̀sẹ̀ wa ń padà síbi àwọn ìtàn tá a àti àwọn ìwádìí ìjìnlẹ̀ míì a lè eléru ẹ̀yin náà lọ Google ẹ̀ ẹ lọ sórí YouTube ẹ lọ wò ó ọ wà ń bẹ̀ wípé wọ́n gbé agbárí òkú ní Nàìjíríà eléyìí Tanzania wọ́n ti rí i èyí tí wọ́n rí nàìjíríà ni wọ́n gbé orí wọ́n ti gbé orí yìí lọ o a sì ń bẹ ìjọba àpapọ̀ à ń bẹ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ondo bó òun ó ṣe dá orí bàbá wa padà fún wa o nígbà wọn wá ṣe ìwádìí wọn ní kì í ṣe pé wọ́n mú orí ìwá bẹ̀ ibẹ̀ náà ni wọ́n sin sí ni àwọn èèyàn tó ti lò bẹ̀ ni tá a bá tún lè ṣèwádìí dáadáa o nírú àwọn àgbègbè bíi òkè ìdẹ̀rẹ̀ àtàwọn nǹkan míì á rí àwọn nǹkan tó tún jọ o mo sì ń pe ẹ̀yin èèyàn wa tẹ́ ń bẹ ní agbègbè ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì tẹ́ ẹ bá rí àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ẹ jẹ́ ká kọrí sí National Museum ni o àbí ká ẹ pe olùkọ́ àgbà torí pé ogún ilẹ̀ Yorùbá ni National Museum ìpínlẹ̀ Ondo àbí ìpínlẹ̀ ìta bá ti rí ìpínlẹ̀ Èkìtì ni kò bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o ìpínlẹ̀ Ògùn ni o Kogi ni o Kwara ni o irú àyẹ̀rí pàwọn èrè tèṣí ẹ̀ náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ṣe ìwádìí tí ó sì jẹ́ atọ́nà wa irú ẹ̀ ni àwọn tá à ń wò yìí títà rí o ìní ìtaari ní ihò eléérú ní ìpínlẹ̀ Ondo agbárí òkú tó ti lo ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún mẹ́wàá lẹ́yìn tó ń jámọ̀ yìí pé ilé Ifẹ̀ o pẹ̀lú gbogbo ìwádìí tá a ti ṣe ń bẹ̀ àárín ẹgbẹ̀rún ọdún mẹ́ta ìlọ́wà lẹ́yìn ìgbà tí Odùduwà wá gbabẹ̀ wà kan àti ọgọ́rùn ọdún méjì one thousand two hundred years àmọ́ àwọn èèyàn ti wà ní gbogbo agbègbè tá à ń sọ ẹ̀ ṣáájú ìgbà náà ìdínú torí náà kìí ṣe pé à ń tẹ̀lé tá à ọmọ méjì ṣe wo ìbéèrè ẹ mọ̀ ń gbọ́. bàbá ṣé ẹgbà tí Odùduwà tó ń lọ káàkiri bó làwọn Ọ̀rúnmìlà wà ń gbàdàn àtàwọn ọmọ Ọ̀rúnmìlà sọ̀rọ̀ mi lò lọ́mọ ń tiẹ̀ ni. mo mọ ẹni ìbéèrè yìí pé orí Akeem Adébáyọ̀ olórí pé Ọ̀yọ́ ní í ṣe pẹ̀lú Khartoum ti Sudan tí orúkọ ta fi pè ní Khartoumga ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ àkọ́kọ́ ga ibẹ̀ ni agbóni apá kẹyìn ní pé ibi tá agbo tá a máa ń kó ẹṣin sí la máa ń pè ní igá níjọ́un pé agbo tá a máa ń kó ẹṣin sí la fi wá pè ní kàtúngà bóyá torí pé wọ́n jẹ́ àwọn èèyàn tó ní ẹṣin ẹṣin gbogbo wọn fi ń sọlá torí pé ìgbà tọ̀ràn míyàn débì ní ọ̀ràn míyàn ló lọ́kọ́ gun ẹṣin wọ bìlú bìíní tá à ń pè nílẹ̀ ìgòdò mí gòdò ń jọun èrè tẹ́ ń yà fún ọ̀ràn míyàn àti ẹṣin tó sì gun wọbẹ̀ ọ̀nbẹ di òní olónìí á sì fún un náà hàn wá nígbà tó bá débẹ̀ àárín pé kò sí lórí eléyìí orí ẹ̀rọ tá a fi ń ṣe ètò lọ́lọ́wà a sì tó fi òun náà hàn wá tó gbé pẹ̀lú bí Odùduwà bó ṣe gun bó ṣe gun ẹṣin wọbẹ̀ dòní olónìí lè rí bẹ́ẹ̀nbẹ́ ẹ̀ wá gbọ́ béèrè rẹ. ìgbà tí Odùduwà táwọn ọmọ Odùduwà ń gbà tó ń lọ sílùú Ọ̀wọ̀ tó lọ káàkiri bó làwọn ọmọ Ọ̀rúnmìlà wà ń tiẹ̀ ẹ bá sọ pé àwọn méjèèjì jọ wọn jọ tẹ̀lé ayédò ni nbo ni ọmọ tí wọn wà gbàtúgbà tó àlọ́ inditẹ̀ pọ̀ nílẹ̀ yorùbá ni ló jẹ́ kí dojú rú kí mo ló jẹ́ kí tàwọn ó ṣe. ló jẹ́ kí tàn dojú rú àlọ́. mo pe àlọ́ òun agbẹ́kẹ̀lá àlọ́ púpọ̀ ju ìtàn lọ. Ọ̀rúnmìlà ẹ̀ ó nígbà tóun náà lo ìgbà gbogbo ẹ̀ náà láà sì sọ. ọ̀rọ̀ wa pọ̀ àmọ́ béèyàn ọba sọ ìtàn Ọ̀rúnmìlà bí ọ̀rọ̀ Ifá ó padà dé ìpínlẹ̀ Èkìtì dòní lónìí fa fa fa fa fa òkú òlu orúkọ wọn. ẹni tó ṣe pé àwọn kan wọ́n ní táwọn kan wá yálò wọ́n tó. kò ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kí wọ́n tó gba ifá lọ́yọ̀ọ́ nígbà wọn mú fádọ́yọ̀ tó bá ní í ṣe pẹ̀lú bàbá wọn nípìnlẹ̀ tó bá ní í ṣe tẹ́ bá gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ wọ́n láwọn ò lè bọ èkùrọ́ ọ̀rọ̀ fáwa ní í ṣe pẹ̀lú ọ̀tà àti adó adó odò ní o sọ̀kè sadé ti ìpínlẹ̀ èkìtì o tó ṣe pé ara ilẹ̀ ó ti wà lára ilẹ̀ ẹ̀gbá lónìí ibẹ̀ bó lọ̀rọ̀ fáṣe jẹ́ ńbẹ̀ mo tún bọ̀ ńbẹ̀ mo rò pé òun gbọ́ mi yé ṣùgbọ́n ká wá sọ àlọ́ ó ti jẹ́ àṣà wa ó sì ti jẹ́ ìṣe wa nílẹ̀ yorùbá hmm, ó ti jẹ́ àṣà wa gbogbo àtàwọn ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ ká máa bá wa ṣíà rẹ̀ bákan náà bá a ṣe máa ń sọ o ojúṣe gbogbo wa ni láti gbárùkù ti ìtàn yorùbá àwa náà lè darapọ̀ mọ́ àwọn tó ń ṣe agbátẹrù ètò ìtàn yorùbá tàbá kàn sí wa lórí àwọn nǹka ẹ̀rọ wa lórí whatsapp wa láti lè máa ṣe àtìlẹ́yìn fún wa torí wípé ojúṣe ọgbọ́n ọmọ yorùbá ni ìtàn yorùbá kèsì ti Laji abas, ẹ lè pè mi plus two three four plus two three four x tó àdúpẹ́ o <laughs> wọ́n ti ti padà dé ẹ ní bínú ni o ẹ ní bínú ni ojú òpó ni bí mo ṣe ń sọ bọ̀ o ẹ̀yin náà lè darapọ̀ máwọn tó ń ṣe agbátẹrù ètò ìtàn Yorùbá yálà o irinṣẹ́ lẹ fẹ́ fún wa ní o àbẹ́fẹ́ máa ṣe àtìlẹ́yìn bẹ́ẹ̀tò ó ṣe máa jágere torí pé ojúṣe gbogbo wa ni o ẹ lè pè mí sórí òǹkẹ́rọ mi plus two three four plus two three four ẹ sì lè fi kàn sí mi lórí WhatsApp náà plus two three four x zero two three six eight seven four three two tàbí ẹ sì lè kàn sí mi lórí eléyìí náà pẹ̀lú plus two three four eight zero three two eight five five eight eight eight ah, ọmọ méjì torí ìgbà àmọ́ ta àtàrí òjé ń dúpẹ́ lọ́wọ́ eh, mọ́bọ̀ arẹwà ayọ̀ àjọkẹ́ adé jẹun ìbéèrè ọ̀rọ̀ mi yẹn ṣe kí ni àbẹ́ ah, ilẹ̀ Ọ̀rànmíyàn báwo èèyàn ń bẹ̀ Ọ̀rànmíyàn báwo èèyàn ń bẹ̀ ọba àwọn èèyàn ní Kàtúngà bó ṣe ń bọ̀ ń bẹ̀ àtàwọn èèyàn tó bá àti bó lágbègbè ibẹ̀ ṣe rí Kàtúngà tá à ń sọ ibo ló wà gangan ibo ló wà gbogbo ẹ̀ ní mọ́. ṣé èso náà ń pè ní ṣé èso náà sọ ní gáà ní ìsìn làbàdà. ẹ kọ́ tó ń bá sọ̀rọ̀ gáà. Hmm, hmm. hmm, wọ́n fẹ́ ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù apá kẹrin tí a wà ní òní mo pé ìgbésẹ̀ kẹrin ní ẹni tá a wà lónìí àmì ń jẹ́ apá kẹta nínú ìtàn tó ní níjẹta ọ̀rọ̀ onígbèdéke owó oṣù àwọn ọba nílẹ̀ Yorùbá ńlá sọ ní ọdún 1937 àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi mọ́gàjọ́ láwálé ọ̀làlérè àpàdé ẹlẹ́sìn ní kò bọ́mọ jẹ́ ní ilẹ̀ ìbàdàn mo dúpẹ́ o bákan náà mo dúpẹ́ lọ́wọ́ eh, orílẹ̀-èdè amẹ́ríkà ni bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ máyọ̀wá ní orílẹ̀-èdè italy bákan náà mo dúpẹ́ lọ́wọ́ adéọlá adéyẹmí ní usa ìgbàgbé dadi ọmọ ṣe ní paris ní france bákan náà mo dúpẹ́ lọ́wọ́ rahman fọlọ́run sọ ní orílẹ̀-èdè amẹ́ríkà fún gbogbo ìgbà bákan náà ni bọ́lájí eégúnjọbí àtìlẹ́yìn gbogbo ìgbà àti gbígbówó lẹ̀ fún iṣẹ́ ìwádìí lílọ bíbọ̀ mo dúpẹ́ o bákan náà mo dúpẹ́ lọ́wọ́ olúmídé akínlóye ní australia ìgbàgbé bàbá mi o ọmọ ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì bàbá mi dọ̀tún fámákinwá ní orílẹ̀-èdè india àti túndé ọmọ òun ajẹlẹ̀ fún ìgbàgbé ẹ̀gbọ́n mi o pátápátá kí ni orílẹ̀-èdè canada mo sì dúpẹ́ lọ́wọ́ ìyá mi tí wọ́n pè mí láti orílẹ̀-èdè ọmọ èkìtì ni ìyá mi ni mọ́ dàákọ́ àwọn ọmọ ọba ni mímọ gbajúmọ̀ ìyá wa ọ̀dà wa dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ yín o àpadà sí ibú kò ní bá yín mo dúpẹ́ o fún ìfẹ́ tẹ́ fi hàn sí wa àti ìfẹ́ tẹ́ ní sí ìtàn yorùbá ìgbàgbé olúpọ̀nù olújìmí mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ olúpọ̀nù olújìmí àti prince abimbola ọmọ àgọ́wòye tó ń bẹ ní orílẹ̀-èdè belgium kò sí gbèsè wàá lè dúpẹ́ lọ́wọ́ ọgbẹ̀ tí wàá gbàgbé bàbá mi o ọ̀túnba mọ́sọ̀bálájé abimbola davis mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi o alhaji mashood gbọ́lágadé akéré mọ́gàjà akéré ní ìtàmẹ́rin ní ilẹ̀ ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi o mọ́gàjà alhaji teslim abiodun olúgbòde mo á dúpẹ́ lọ́wọ́ ìyá mi o bàdà ìyálòde ilẹ̀ ìbàdàn olóyè tí ó sùn òkè dáadáa ìyá mi aminat alhaja aminat aramide united kingdom ni àwọn náà wà mo dúpẹ́ o mo dúpẹ́ kọ́ra ọgbẹ́ yìí tẹ̀ ń ṣe àtìlẹyìn fún wa o mo dúpẹ́ o èyí náà tún darapọ̀ mọ́ wa o láti máa ṣe àtìlẹyìn fún ìtàn yorùbá ogún ọmọ gbogbo ọmọ yorùbá ni ọlá ọmọ méjì ọyá. Hmm, ẹ ṣé ẹ̀yin ará rí tẹ́ bá gbọ́ ìtàn yorùbá tòní títí ọ̀la tátùn pàdé lápá karùn-ún ìtàn yorùbá a fi pàdé. Hmm. oníyèsè ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ pátápátá ni mo kí o mo dúpẹ́ o mo dúpẹ́ o àmọ́ òbí mo ṣe ń sọ o ẹ jẹ́ ká dìde sí i bóò ni ìtàn yorùbá bóò ni ò sí ní parẹ́ èyí bóò ní bá wa sọ ìtàn wa o ìtàn pọ̀ tá a fẹ́ sọ àmọ́ a nílò ìrànlọ́wọ́ yín ìwádìí pọ̀ tá a fẹ́ ṣe a nílò ìrànlọ́wọ́ yín torí wípé ẹ ogún gbogbo ọmọ Yorùbá ni tá a bá lọ o tá a bá lọ o kíni ìran tí ń bọ̀ yóò dé bá lẹ́yìn tiwa kí ni wọ́n sọ nípa tiwa gbogbo àwọn tá à ń dárúkọ wọn ìtẹ́ ń ṣe agbátẹrù àwọn nǹkan ìtàn tá à ń sọ yìí títí láéláé ìníyẹ Yorùbá yóò mọ rírì èyí tí wọ́n ń ṣe olùkọ́ àgbà kan ni wọ́n ń ṣe fún o wọ́n ń ṣe fún ìtàn Yorùbá wọ́n ń ṣe fún ilẹ̀ yorùbá gbogbo ibikíbi táwọn ọmọ yorùbá wà káàkiri tìbútòrò àgbáyé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá ẹnì kọ̀ọ̀kan wa bàbá mi ò ààrẹ alimoruf bàbágbó wà ẹ̀yìn pè lẹ́yìn ètò aṣojú aláàfin ní washington tó èmi ọmọ yín olùkọ́ yín olùkọ́ àgbà náà pé títí ìgbà tá a tún pàdé lọ́la o èmi àmọ́ wípé ejò kò ní wọ́ọ̀lù wèrèpè láyè kó dúró ire o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 ṣàmọ̀rí ká sọ̀tàn kó kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí i fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Àbáàsì ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́.